إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد لأيتي يا فون الله تبارك وتعالى في عزيزي ìfẹ́ àtàrà fánilá Muhammad sallallahu alayhi wa sallam àkí Abu Zainab fẹ́lọ́run sí kún orí wọn tó tún fi ọmọkùnrin làǹtìláǹtì òfin pa wọn lọ́rẹ̀ ọlọ́run kó jẹ́ kí ọmọ náà ní àlọ́kà ó ṣe ní ọmọ dáadáa fún ìyá àti bàbá rẹ̀ èyí tí ń bẹ̀rẹ̀ ọ̀kálukú wa èmi yìí òun ní ṣe ọjọ́ kẹrin àbájọ́ kẹta ọjọ́ kẹrin nínú oṣù ṣàbán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah, gẹ́gẹ́ bí ìṣesí láti dúpẹ́ lórí ọmọ èyí tí ọlọ́run fi ta òfin ta wá lọ́rẹ. Gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa, ìdúpẹ́ yẹn wáyé pẹ̀lú kápẹ́ràn ọ̀fárí ọmọ. A tún wá fún ọmọ ní orúkọ tó dáa ní ọjọ́ òní tí ṣe ọjọ́ keje tí a bímọ. Bàbá ọmọ ti jẹ́ kó yé wa orúkọ tí ọmọ máa jẹ́ nígbà tí wọ́n ti ṣe àwọn ètò síwájú pípa ẹran fífá ní àtọ́ ti wáyé wọ́n ní ọmọ wọn máa jẹ́ Ubayyu ẹjáwé Ubayyu Ubayyu ah, Ubayyu ah, ni o ọ̀rọ̀ sí nǹkan tó sọ̀rọ̀ pé mọ́ rẹ̀ lórí pé ẹni tó ọkọ̀ jẹ́ orúkọ yẹn ní rẹ̀ ẹni ọlọ́run sọ̀rọ̀ àwọn mí lè ti máa lé kọ̀ọ̀yá ọ lóhun jẹ́ ní èṣù bí o bá yóò bọ̀nà kálà ẹni èṣù lélẹ̀ ni ṣùgbọ́n ẹni táwa gbà lérò táwa fi pe ọmọ wa ní ọba yìí ẹni ọlọ́run ọba hmm? yìí ẹni ọlọ́run àbáníkáwò ah, á máa lọ́wọ́ ní sàṣùkírù ṣùgbọ́n tàṣùbíù nìyí a máa ń wí lé àgọ́rọ̀ dìm ọkọ̀rọ̀ a máa ń wí nítorí àwọn ìdí mi kìí ṣe pé wọ́n dáhùn sọ ni pé bàbá kékeré lè bàbá kékeré láàrú nítorí ábù ọ̀hun ní ismu mukabbar ábù ismu mukabbar tàbá fẹ́ sọ di ismu musaghar yóò di ubaywun ubaywun ọ̀wá sí nǹkan tó lè lọ pẹ̀lú ya ju ya lọ torí ya kì í sọ̀rọ̀ ẹ wo nítorí ẹ̀ lára padà ṣéǹjì wo yẹn àṣéǹjì ẹ̀ sí ya ìgbésẹ̀ kejì wá wáyé ó di òbáyọ́nà àwọn ọ̀gá kí ní ìṣe bákàbákà àwọn atúnṣe wà á mú sùkún olè àti ìbọnú haraka yẹn ọwọ́ àti ṣádà ọwọ́ àti kíni ọ òbáyìí òbáyìí sọ̀káwí tẹ̀sùdí kò túmọ̀ pé ọmọ kékeré ló ń tọ̀ wà sí bàbá kékeré kò sí bàbá kan bàbá kékeré tó ti lè bíyàn ẹni tí àwọn Yorùbá bá pè ní bàbá kéèké wọ́n pè ní bàbá kéèké lóyìn kúkúrú ni wọ́n kò sí bàbá tó kéré bàbá tó bí yẹn kò kéré lásọ pé nùtàn Abdullahi ibn Amr ibn al-As radiyallahu ta'ala anhuma ìwọ̀n tí ń bẹ torí ẹ̀ká gbọ́n bàbá kékeré alimọ́mù ṣàfihàn rahimahullahu ta'ala wọ́n láwọn ọmọ jádà kan yáàyà ọjọ́ orí rẹ̀ lẹ́ẹ̀ 21 years yáàyà kí ni wá lálàyé rẹ̀ wọ́n níbẹ̀ ni yáàyà ní nígbà tó pé ọdún mẹ́wàá ó sì ń kí oṣù ọlọ́kọ ó bímọ ọmọ tó bí ọmọbìnrin ni nígbà tó ọmọ náà kọ́ ọdún mẹ́wàá òun náà ń ṣe nǹkan oṣù ọlọ́pàá obìmọ̀ ọwọ́ àdúgbò grandmother jẹ́ kí ni 21 years nínú age so bó ṣe wá rí yẹn kò pé ká pè ní ìyà kékeré kàtẹ̀ nínú èdè lárúbáwá a lè rí umaye mọ́tù òun lòdì kejì òbáyù word and opposite òbáyù ìyẹn jẹ́ sùn mùsàgárù fún àbù òmáyè màtú ìyẹn náà jẹ́ sùn mùsàgárù fún òmù pẹ̀lú ara fẹ́ sọ di kékeré àdàtà yẹn padà torí ta ń bẹ lára òmù òwúlẹ̀ jáde náà sọ pé òmáyè mọ́tù ó wá gbọ́dọ̀ tú nítú pé ìyá kékeré kó pé òbáyù náà ní bàbá kékeré mo sọ fún akẹ́kọ̀ọ́ sí bàbá kékeré kò sí ìyá kékeré ìyá ni ìyá jẹ́ bàbá ni bàbá jẹ́ ṣùgbọ́n lábáwọ̀ èmi gbólóhùn àfìdí nígbà tá a ti gbèrò kékeré agbèrò mi nígbà mi a lè rí gbólóhùn tẹ̀sùfíìrù ní orúkọ kọ́ jẹ́ tẹ̀sùfíìrù ó lè jẹ́ tàhábùbàn ó lè jẹ́ tàrọ́hùmàn ó sì lè jẹ́ tàhábùmàn nígbà míì láti bàbára yẹn òun gẹ láwá gbẹ̀lẹ́ pẹ̀lú ọba yìí èyí tó jẹ́ tàhábùbán áwùtàrọ̀ ṣùgbọ́n ìrẹ́lẹ̀ yìí tí lukman sọ fọmọ rẹ̀ ń jò ní sọ́sọ̀ pé yá bò ní ìyà láàtò ṣìríkì bí là ọ ní sọ pé òun sọ ní pé ìwọ ọmọ mi kékeré ẹni tí ìyẹn fẹ́ kọ́ńtà òhìbà ayẹyẹ rẹ̀ ẹwọ alimam al-mujaddid muhammad bin abdul wahab rahimahullahu ta'ala ẹni tó máa fẹ́ kọ́ yẹn tó hìdù wọ́n fàdó àti àìlẹ̀m rahimakallah arṣadakallahu li ta'ati sínú ẹni yóò dùn yóò sọ pé ìwọ wèrè bẹ̀rọ ọlọ́run yóò ní ẹ́ ìbí wèrè lẹ́kọ̀ọ́ kí kílẹ̀ jásù ní bẹ̀rọ ọlọ́run àbíkọ́ sọ wípé ìdàrẹ́ máṣẹ̀bọ́ sọ́lọ́run yóò ah, ẹ̀dẹ̀ alẹ́ sápè yìí gílẹ̀ tún ní máṣẹ̀bọ́ sọ́lọ́run tó fi ẹ̀fẹ́ òbá yìí ọwá ní sàkùkì òrò ní ṣùgbọ́n tá gbà lóòrùn lè yàdẹ̀lé tàvim láti bàbára rẹ̀ bí kan pé bàbá mi ọ̀wọ́n bàbá ọ̀wọ́n ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n fi àyíké ẹ̀kọ́ ní ńkọ́ ẹ̀kọ́ tó ní ìtumọ̀ gbáà ni kìí ṣe bàbá kékeré ní ìtumọ̀ ìbáyìí o mo tọ́ wá kàn wájú fara yiri ìgbésí ayé àfáwà ọba yìí ìgbèrè rẹ̀ wò díẹ̀ báyà wà ní òun mú nǹkan kan àbí méjì nínú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ táwa ní òfin ṣe wò tá fi ṣe ìṣe ọba yìí bọ́nu ká àbọ̀ ọbí ọlọ́run àyè sàhábìn sàhábì yìí jẹ́lẹ̀ ipò tó sì tóbi ni kí wọ́n pè yàn ń sàdé ìgbà ìyá wa tẹ́ ń gbọ́ wa wọ́n bá ní sàábí léèyàn ipò ńlá lórí o tàlẹ́ńtì wọ́n pè ní àsọ̀hábí wọ́n ni man laqiya nàbí sallallahu alayhi wa sallam wa amana bi wa mata ala imanihi kódà ibùn Hajar al-Asqalani alayhi rahmatullah àwọn fi lè wípé walaw takhallalat ridda kódà kókó mi islam kó tún padà mọ̀kánẹ́tù àṣọ̀ṣọ̀dá rọjà àti ilé ipò jẹ́ sáàbí ẹ̀ tó ti padà sọ́dọ̀ ẹ̀ sáàbí gbogbo ẹ̀yìn olùgbọ́ mi alákọ̀ọ́lẹ́ òun làwọn ẹni tó ń gbà fà nẹ́bì dáadáa sallallahu alaihi wasallam àwọn ọdẹ tí wà ní kò kejì sáà nẹ́bì bẹ̀ látọ̀rọ̀ bá fẹ́ ẹni tó mọ kùránì ké ni tó lè ké ó lè fi kọ́ọ̀yàn ó tún ha ságbárí à ń bọ̀ wá bí ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ń pa àwọn eléyàn ó tún wá jẹ́ fàkíì nítorí pé kéèyàn mọ ẹsẹ̀ wúrà òtún kéèyàn gbàgbọ́ yé rẹ̀ wọn lọ́fà gbà táwọn ẹni méjì kan lọ bá alimami Malik rahimahullah ta'ala wọn làwọn fẹ́ kọ́ hadith imam Malik rọ̀ sí hadithi tẹ́fẹ́ kọ́ díẹ̀ ní ẹ̀kọ́ ṣùgbàgbọ́ yíyan ni ẹjẹ́ ọ̀pọ̀ nítorí pé ẹni tó mọ hadithi tó lè káyà lùkù áàdì tí ọmọ túmọ̀ rẹ̀ ẹni ni máa dàbí wọn ẹni tó ń pè ní babagáù babagáù ẹ̀yà ayé kò tọ́ yọ máa dá kojú ṣùgbọ́n kí lójú ń ṣe kọ̀mọ́ lẹ́mìí rẹ lómi láyé lóde lónìí yọ hàn fọ àn ó lè lọ ká fún ọ níbi tí wọ́n ti ń ṣe pátí yìí tí lukú òjijì ti fẹ́ tó ti fẹ́ plé yọ̀ǹkà Kùránì bẹ̀rẹ̀ fún wọn kíjà òfin má wáyé ní patí bí tí wọ́n ti mú ògógóró ó ní kíjà ọmá wáyé <laughs> kí ni wọ́n bá máa ṣe ń bẹ́ ìgbà táwa ń kéèké ó dẹ̀ ní kí o sì sọ fún wa dáa ti mọ̀ pé òde táwọn olórin ti máa ń pè ní òde bú ni o because wọ́n bẹ̀rẹ̀ dáadáa látàlẹ́ tí ọba fi dago mẹ́rin wọ́n lè ra wọn lága wọ́n fọ́gò lè ra wọn lórí fẹ́ẹ́ tó ti pọ́ka kọ́ ráǹkọ́ mọ́ tó máa tó wà nú ẹ̀ ó lè lọ́ọ́ kà fáwọn olórí pé ní kò jíjì fẹ́ plé lọ́kọ̀ọ́kọ́ ka kùránì bẹ̀rẹ̀ fẹ́ jí ka kùránì fún yín náà ká fi yín lọ́lọ́run lọ́wọ́ ó fi àwọn àṣetánì lé ọlọ́run lọ́wọ́ sọfàkì ìlàfà ó tún wá jẹ káàtì ìbọn lè wà olùkọ́ wà yìí àtọ́dá kí yẹn mímọ̀ ọmọ ọkọ̀ ọmọ ọkà ẹ̀rí pé láàfáà sí lè kà wọ́n tún lè kọ́ ẹni ọmọ ọkọ̀ tó mọ̀ ọ̀ká tọ́lọ́n bá fẹ́ lókù ìlú wọn yìí sábà sínà pípọ̀ jù tí ti fẹ́ tọ́lọ́n ti ro ìsinà ó ti ròrò ìjọ wípé tó bá tó òun sí àkíní ìdá kíní yẹ àfáwà rí nìyẹn pàtàkì wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ogun ó tún tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nínú ẹni tó kó kọ́ra jọ ẹ̀rí ìgbà tó há kọ́ra ń sagbárí ó dẹ̀ tún ká àfáà ànábì lójú ayé rẹ̀ àwọn mẹ́rin tí wọ́n làwọn fi sọ wípé ìntàhà ilmu sahabati ila sitta gbogbo ọmọ àwọn sàábé pátá orí ẹni mẹ́fà lọ parí sí gbogbo ọmọ tá lé ní gbogbo àwọn sàábé àwọn sàábé dẹ̀ ni wọ́n pọ̀ ọ́dà nípa ìṣẹ̀lẹ̀ Tabuk wọ́n ní àlè kò síwé kan tó sàkọọ́lẹ̀ pé iye báyìí làwọn sàábé ṣùgbọ́n ní ohun tó jọ àwọn èèyàn rí ní ṣíjá tó lọ àdá sọ̀rọ̀ 100,000 táwọn sàbẹ́ ti wá pọ̀ tó yẹn gbogbo mọ́ wọn bí wọ́n ní ọ̀dọ̀ ẹni mẹ́fà lọ parí àkọ́kọ́ náà ni mẹ́fà Umar radiyallahu ta'ala anhu al-khalifatu sáàdì Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu al-khalifatu rabi' Ubay ibn Ka'b táwọn sọ̀rọ̀ rẹ̀ ẹni kẹta ni radiyallahu ta'ala anhu àti ibn Thabit radiyallahu ta'ala anhu Abu Darda radiyallahu ta'ala anhu àti Abdullahi ibn Mas'ud رضي الله تعالى عنه وأرضاه ló fi jásí pé ń jọ tí ò bá yìí kú báyìí fẹ́ jáde láyọ́n ah mọ́ta sayyidul muslimin aṣáájú àwọn mùsùlùmí kú tánà bá já sáájú mùsùlùmí jẹ́ tó hákùrá mẹ́rọ ó sì bá gbọ́lé rẹ̀ aṣáájú wọ́n yẹn aláṣáájú wọ́n yẹn aláṣáájú aṣáájú ni kí ni pa afáwà yìí afáà ní kó pọ̀ jíṣẹ́ ọlọ́run gẹ bí ibi ìròyìn ipò rẹ̀ pẹ̀lú gbólóhùn pé àkàrà ọ̀hún ọba yìí ọdún káàbù ẹni ọmọ kùránì kí mọ́rọ̀ ọlọ́run ọba kéjù ọba yìí ọmọ káàbù ẹ̀rí nínú àwọn ọkọ̀ tá a fà nínú yẹn bákan náà la fáwọn ń pè ní kí ni kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé àìsírọ́fà minhum jami'an lójú ayé wọn a máa sọ pé kọ́dọ̀ àwọn ọmọ ọmọ máa sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àjò wípé man arada an yas'ala 'an al-Qur'an ẹni tó bá fẹ́ àwọn ọlọ́sẹ̀lẹ̀ lásìkò ìṣèjọba Umar ibn Khattab radiyallahu anhu Ubayy ibn wọ́n lọ bá àfáwà ọmọ rò wípé alátẹ̀sà àmì lóní ó dẹ̀yìn ẹ̀mí náà ní gómìnà máa lọ darí ilẹ̀ kan lọ ọmọ rò ní ìyá o ìyá o àkẹrọ́hù mo kórìnra àmì yóò dá mi ní sàdínì ọmọ pé ipò yẹn tí wọ́n bá gbé fún ẹ báyìí á dọ̀tí ẹ̀sìn rẹ̀ lóbi yá pé àáfàá tí wọ́n bá fẹ́ sọ̀kalẹ̀ dáadáa kì í sòṣèlú wéyìí tí wọ́n bá lọ yìí. kẹwàá ti kún lẹ́yìn àfiwá wí jàre wípé sánẹ́bí òṣòṣèlú democracy lóyìn tó ń pàtìsì ní orílẹ̀ ayé tó di èso àjọbọ òrìṣà àjọbọ òun ni àdìmọ̀kàràtìyà òòṣà àjọbọ tó ń bọ lórílẹ̀ ayé nísìn democracy هنا حكم الشعب من الشعب للشعب ìdájọ́ àwọn èèyàn ha gọ́ọ̀mẹ́ntì kí ها of the people by the people and for the people ẹ̀sìrì tó yí pé wọ́n yọ owó ọlọ́run kó bẹ̀yẹn yẹn gbẹ̀rẹ̀ pé demo plus christians kìí ṣèdè òyìnbó èdè latin kìí ṣe kìí ṣe english ṣùgbọ́n wọ́n sọ ní english tipátipá ni wọ́n fi ń pè democracy demo and christian ìtumọ̀ ní hukmu sha ìdájọ́ tí wọ́n yọwọ́ ọlọ́run kò ń bẹ́ẹ̀ kẹ́nìkẹ́ máa sọ wípé nípa nẹ́bí Yúsùfù béèrè èkó wulè mílẹ̀ ìfilẹ̀ fún tàkùn ọ̀fẹ́ sí kánsílọ̀ àmọ́fẹ́ sí chairman àmọ́fẹ́ sí gómìnà àwọn ọdẹ sọ pé ìbánẹ́bí Yusuf lélẹ̀ ìwú nílò gbó wà lára ìwú tó dẹ̀ béèrè fún iṣẹ́ ni tí wọ́n náà bá béèrè fún iṣẹ́ kò burú sẹ́wọ̀n kọ́ bá lọ́lá pé ìyẹn máa mú Yusuf rọ pé ìyẹn á mú fọ́dún méje bẹ́ẹ̀dẹ̀mùkẹ́ máa ṣẹlẹ̀ fọ́dún méje Yusuf akọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ọdọ̀ ayọ́ ti máa tọ́jú ló fi aṣọ ipé ìjáàmì aláhàzá ìnà ààbù ó nítorí pé mi hafiz ní mí o ẹ́ alif máa sọ mo dẹ̀ ní mọ̀ ń pa rẹ̀ ìmọ̀ ọ̀nà bó wà hafiz ẹni tó ní àmánà tọ́lọ́run fi sọ́kùn bí pálapàla bí nílò wá nínú àwọn tí wọ́n láwọn béèrè ní iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ àgbẹ̀fà tí wọ́n máa fọ ọkà bàbà pamọ́ bí a ọ̀sẹ̀ àbíkí máa ń gbè wọn ó kò sí torí pé sẹ́ni ṣùgbọ́n tí a fa ọ̀bẹ́ yìí múnú káàbọ̀ ọ̀bí ọlọ́run tẹ̀lé àárín tí wọ́n bí ọmọ ọ̀rọ̀ Khattab radiyallahu anhu al-Khalifa al-Thani tí wọ́n béèrè wípé àníyàn mi mo ń kórira àmì yọ̀dá mi ní ìṣàdìyẹ náà kọ́ máa ṣe pé kò yẹn tí máa fún ẹ máa dọ̀tí ẹ̀sìn ó ṣe pé kò sí lẹ́yìn oṣù ẹ̀mí tọ́rí òní mi ò gbogbo ẹ̀yin tẹ́ǹsì àà ah, Tinubu ọ̀dà ẹ̀ẹ́sìn Mákindé ọ̀dà à ah, náà bọ́ bẹ́ẹ̀ ó rí máa burú ju ti gbogbo wọn ọ̀rọ̀ ti jókòó gbọ́ wà súra láì níye ìgbà tẹ́lẹ̀ àwọn ti yàn ọgbọ́n kẹ̀kẹ́ tẹ́lẹ̀ nítorí pé iwu tí wọ́n lọ darí kì í sẹ́sìn ọlọ́run fi darí ẹ̀ wọ́n tún ní àwọn èèyàn míì tó yàtọ̀ sáwọn èèyàn tàjọ́ máa ń jókòó yìí tí wọ́n ti ẹ̀ ní ráyè dáadáa kankan ọ̀kan nínú wọn sọ fún mi lọ́sàn yìí lọ́sàn òní yìí ọláwọn ní pàtí kan táwọn fẹ́ lọ ṣe ìjọ sátọ̀dé náà ti ń pè ọlọ́run ti bẹ̀rẹ̀ wọ́n ti dájọ́ wọ́n ti sọ fí àwọ̀ àwọn sùn lọ́hùn ni ọ̀rọ̀ àyẹ́sùn lọ́hùn bẹ́yàn ni à wọ́n sì fún kálukú lóbi ìkọ̀tún à ìyàwó ní àbíṣèwò ó ní à ẹ̀gbálájì ni àwọn láàjọ ń tó fèlú yẹn náà ni mo ní à ilé pọ̀ ẹni kọ̀ọ̀kan yàrá kọ̀ọ̀kan àtóbi kọ̀ọ̀kan mo ní ẹ́ ẹni tí èsì ìyàwó yẹn táwọn sùn ti mọ́júmọ́ ni ẹni tí ń sọ̀rọ̀ yìí láìsà bí muslim tí ń sọ fún mi pé òun ò lè àlọ́ ìyàwó òun kó sòsì ni ọdẹ ń lọ bá yàwó yàwó wọn sùn tí wọ́n lọ sí lọ́hùn nìyẹn káṣí ẹ̀ ní ìsìnjọba ọmọ àtàwọn tó jẹ́ sọ̀hábà àwọn ẹni rẹ̀ tán sí tí wọn ò díẹ̀ díẹ̀ nípa ìdarí yóò gbọ̀n sí wọn lára òun ló fa ni ọmọ Khattab radiyallahu anhu ló sọ pé ah wọ́n hẹ́tì kí èèyàn tí kù yẹn ọdọ̀ tí ẹ̀sùn rẹ̀ àfáàní wọ ó yẹ kí wọ́n gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ lè mọ́bù kọ́ máa dùn sérí ọba ti jẹ́ ní ọlọ́run tó dẹni táwọn èèyàn ń mú wájú irú rẹ̀ kí ó sọ pé ẹ̀fì mi jẹ báárẹ̀ àdúgbò lẹ́yìn tí mo ń wọ́n ti ń bẹ́ tọ́wọ́ bá lọ àfi ọ̀dọ̀ balẹ̀ ọ̀ tọ́wọ́ sọ lẹ̀kẹ́ ọ́ tí wọ́n bá ń lọ dájòrò ọyọ̀jú bẹ́ẹ̀ ọ́ tí wọ́n bá tún fẹ́ lọ ọ̀dọ̀ ẹyin alátẹ̀ọ̀run tí wọ́n fẹ́ ọlọ́jọ́ bẹ́ ọ torí náà àwọn olóyè ìdíwọ́lẹ̀ wà ọ so nípa bẹ́ẹ̀ eléyìí ó tún jẹ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àfàwà àbáyí bin káàbọ̀ rọ̀bí aláhù tààlà ànìhù ọ̀dọ́ àti sàwọn ọ̀rọ̀ tó pọ̀

azawajal dádájú Allah àmọ́rọ̀ ni an akra alayka al-Qur'an torí pé lè tún lágbára jíjọ́ ọlọ́run sọ fún àfá Ubay ibn Ka'b ìpé ọlọ́run pa mí láṣẹ pé kí n ké Kùránì fún ẹ orí gbogbo ìjọ́sìn pọ̀ tó ọlọ́run wá pa ànábì láṣẹ sallallahu alaihi wasallam pé kó ké Kùránì fún Ubay ibn Ka'b ah ọ̀rọ̀ yẹn ká àfà láyá àfà ní aláwò àmàmí sọ́lọ̀un sì dákọ̀ mi òjísọ́lá àbẹ́yìnlẹ̀ ìwòye mísìn àníbí sọ́lá àsọ́lá ní náà ọlọ́run dákọ̀ rẹ̀ ó ní wọ́n máa dákọ̀ òun nú tó ké fún òun jọ yẹn ọlọ́run sọ pé wọ́n dákọ̀ mi lọ́dọ̀ rọ́bìlẹ̀ àlàmí òjísọ́lá ní bẹ́ẹ̀ ni kọ́lá nẹ́bí wíwẹ̀ báyìí ọ̀zára fàtí àìná táfà ti bẹ̀rẹ̀ sí sunkún ni ìkí àà tí àwọn ọ̀sọ́bá ikú wọ́n ni wọ́n ni òkè àà ẹbí mọ́ á dẹni àfẹ́lẹ́mọ́dẹ́ ní yìí báyìí àfà tún bú ẹkùn lè pé ẹ́ tá lè mí láàrin gbogbo ayé ọlọ́run fi wá ń dá akọ mi kọ́lọ́n kọ́ bá rí ọ́nà sí àfà wa ọ̀gá yìí kù káà níjọ́ tí mo rí ó ti wá hàn ìkàtúnì eléyìí wà ní sahih muslim wọ́n náà jíṣẹ́ aláwọ̀ sọ́lá àtàlà ń sọ fún ọba yìí jọ tẹ̀fẹ́ ya abel munzir rẹ̀ bàbá munzir sọ mọ́ àyà kan nínú al-Qur'an tí ń bẹ pẹ̀lú ẹ̀ tó sì tóbi jù nínú àyà al-Qur'an àfáà ní bẹ́ẹ̀ ni àyà tàlùkọ̀ sí i ah ọjíṣẹ́ aláwọ̀ ń gbọ́ ní ah lìyá ní kalẹ̀ ilm yà abal munzir ọmọ àkó oríire ti mímọ̀ yìí ààrẹ bàbá munzir ní wọ́n sọ pé àti nínú dáadáa ta lè compensate èèyàn sí pé ó kó oríire ìmọ̀ mẹ́mẹ́ àti kò burú tọmọ bá kéwú débì kan a lè kí kókó oríire kẹ̀yẹ́ sí áfúlà làmínú àsálà ń fi jọ yẹn máa nǹkan tó jọ ní pé ah ó kó oríire ti mímọ̀ yìí ah

أربعة دي كده الله من اللي الإله المألوف المعبود المحبوب يعني دعمان نفع دعمان سنة لا إله إلا هو الحي القيوم قفان طلع طاسي جاسلو دعا فوينا الحي القيوم على العيني قد دعوا قفارات كك لا تأخذه سنة ولا نوم ọlọ́run ètò ògbèdè ni pé ó sùn àtàkùtù sínú tún wọlé àná lẹ́hùn máa fi sàmà wá tí wọ́n máa fi áwù gbogbo ohun tí ń bẹ́ ń sẹ́mẹ́ àtìlẹ̀ ọlọ́run lónìí yà àlàmọ̀ bẹ̀nà ìdí ìhìn ọmọ kọlfàhún ohun tí ń bẹ́ wájú àwọn yẹn ohun tí ń bẹ́ lẹ́yìn ọlọ́run mọ̀ wala yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a àyàn lè yí kàǹkẹ̀ kan nú mọ̀ rẹ̀ àti ohun tó bá fẹ́ fi mọ̀ wọn lókun kí ló dúkùn bẹ́ẹ̀ wọ́lá yọ̀ ìtún náà ṣe mìíràn ilé ìlàbí máa ṣá wá sí àkóso yòó sàmàwà tí wọ́n lè ọ̀bọ̀ àgọ́ ọlọ́run ọ̀fẹ́ tó gbogbo sẹ́mi àtìlẹ̀ ẹ̀dá kúgbó lọ́lọ́run ó sì wá tó àga rẹ̀ ó gbòòrò ó gba gbogbo àtìlẹ̀ wọ́n la yẹ oṣù ẹ̀bùrùmá wọ́n hù wọlé àlejò <clears throat> ọba tó gari ọ̀nẹ́sì ni ọba tó tóbi jùlọ mú dáfà máa fi dáhùn ní ìjíṣẹ́ aláhùn sọ̀lá àtàlà ọ̀fẹ́ lè yá níká alẹ́ẹ̀lì okú oríire ti mímọ̀ yóò ti dáfà ọ́ congratulation mú kí ọkú oríire ó ẹ̀rí afáwọ̀ ọ̀bẹ́yìn bùnkáà àwọn nǹkan tí wọ́n gbẹ̀gbà rẹ̀ ọ̀pọ̀ gan-an láwọn kẹta lè mú hikam wọ́n torí àkókò àásẹ̀mọ́ ní ìwọ̀n báyìí torí àkọọ́lẹ̀ jẹ́ ó fìdí ẹ̀ múlẹ̀ pé wọn ò gbàdé ìsìwá rárá kì í sọ̀rọ̀ bíi sixty ó tó bí ọgọ́ta àdéhùn tí wọ́n gbà wọ́n sì ní àwọn mọ̀wákì tọ́pọ̀ àtàwọn kẹta àfi gbàgbọ́ yẹ̀sì ètò ṣe mú látara wọn àbí ọlọ́run ọba subhana wa ọlọ́run kí ó ti náà fún wa láti lè nígbàgbọ́ bí wọn kásẹ̀sì bí wọn káwùwà bí wọn ọlọ́run máa gbé wa títí pẹ̀lú wọn níjọ́ gbẹ̀dà kìráàmà kó sì wá lẹ́nu tẹ́ ìyọdún sí tó ní sókí nínú kẹta lè múnú àlàyé ìgbésí ayé àfa wa òní pé ká lọ wá mọ́ ọ ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbé ìmọ̀ ó sì máa pọ̀ wọn lọ kò sẹ́ni tí ò ní mọ̀ rárá ó lè jura wọn lọ mọ́gbọ́n wa takúkọ máa ní àwọn ọmọ lókù ọmọ tó ń sọ ní o nítorí pé ẹ̀sìn Ìsìláàmù yìí ó yàtọ̀ sáwọn ẹ̀sìn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá a fẹ́ ṣe ní Ìsìláàmù lórí pé ti kéwu ti kéwu láti ṣe láìsí kọ kò rọrùn bá àmọ́ gbogbo àmọ́ sí sọ́lá ìran tọ́já sí pé wọ́n mọ̀ pé mùsùlùmí lẹ́yìn àdúgbò kẹrùn-ún wọ́n pèrún pẹ̀lédè lábáwá á kírun pẹ̀lédè lábáwá síbi táàtì máa fọ yorùbá níbi ọ̀rọ̀ ọ̀run àwọn sọpá àníkọ̀ yẹn ọkọ̀ ní o ẹgbẹ́ àwọn nǹkan tó jẹ́ nǹkan ayé gan wọ́n ń fi nu àwọn èèyàn tó jédè wa yorùbá ni tí wọ́n sì kọ́ títí ọlọ́run tó jẹ́ sí ọlọ́run làwà níkọ́ nípa rẹ̀ nǹkan ọkọ̀ tóbi jù nínú ìròyìn fún àfáwà ọba yìí fún káàbù òun náà ní pé onímọ̀ ni wọ́n ó sì fi yàtọ̀ mùsùlùmí o ọba fẹ́ sáyé dáadáa tí àlàáfíà ọ̀yọ́ náà sì dáa làbúdà mìíràn lẹ́yìn táàbá dẹ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn là ń mẹ́nu bà ọ́ kí ló fà á gbogbo ìmọ̀ yẹn yẹn yóò máa tẹ̀lé mọ́ ẹ̀sìn ni bẹ́ẹ̀ yẹn kọ́sẹ́ ìmọ̀ ni ó ní ìdìmọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn kàwé ìmọ̀ ni ó ní ìdí ìmọ̀ ẹ̀sìn lẹ́yìn mọ̀ nípa ìtọ́jú ìmọ̀ ni ó ní ìdí ìmọ̀ ẹ̀sìn ṣòtò níbẹ̀ ìkàlùkù ká gbìyànjú bóò ni ẹ̀sìn ó sì yé wa ọ̀ká sọ̀tán ẹ̀kọ́ ánì láàfin ẹ̀rì pàṣẹ ẹ̀wà fún rere rẹ̀ nípa fún ọ̀dọ́ ìbùn káàb ìkọ́rí wọn ìdíkà lọ tún kéwu wa ṣe ẹlòmíì yóò dá lójú yóò dùn rí ṣùgbọ́n tó bá ka koran bóde èyí ó fèrè gèdè o àbí kéèyàn sá lọ bí ọ̀kan náà àwọn afáwa ànábì tọ́lọ́run fẹ̀sẹ̀ rẹ tó bá ké bí wọ̀nyí ṣe ń ka àwọn yóò tún ká lẹ́yìn ẹ̀ àbí kí wọ́n tiẹ̀ má dá lówó lórí wọ́n ní bẹ́yẹn ń kọrin tó rin ìrìn òdì ìfọ́n náà fi ta rẹ̀ gbọ́ òun náà mọ̀ pé ìpèlè òun tẹ́ eléyìí ọjọ́ mọ́ bí wọ́n ti sọ kalẹ̀ fáànẹ́bì sọ̀lá àlẹ́sọ̀lá kalẹ̀ òtún kéwu wá sí báyá méjì ni o bóyá hezbo kan ni ọ ogúnrégé ẹgbẹ́ ohun tá a máa kà ọ̀rọ̀ ńlá a máa kà kìí ṣe pé nǹkan bíi máa kà eléyìí jẹ́ ohun tá a tún mú lára fáàyè lẹ́yìn náà ni àlùfíkà àlùfíkà àgbọ́yé àgbọ́yé anídìí àhásórí ọlọ́ọ̀hìn anídìí àhásórí yẹn ọlọ́run máa fi ń dáàbò bò lórí ẹgbẹ́ tí èsì kó lè gbé tíra tí wọ́n máa túlọ̀ yóò fi dọ́là ó lè wí nìyẹn one thousand bẹ́ẹ̀ ni òun ló fà alimami al-Mujaddid rahimahullahu ta'ala àgbẹ̀ onítàwọ̀hídù kan tó bá fèsì àwọn tó wọ́n lé ní thousand náà àwọn tó onítàwọ̀hídù nítorí pé inna kayda shaitan kana da'ifa wọ́n máa mọ̀ nípa ẹ̀sìn wa nínú ọ̀rọ̀ tàwọ̀hídù ká mọ̀ kó kílẹ̀ àti wa dáadáa ẹnì kan má fi dúdú bò wá lójú má jẹ́ nìkan ṣe máa sọ fún ọ pé òṣùkú lẹ́m̀bẹ́ bí ó ti yọ ó máa wọn àhásórí lórí ẹ̀ àwọn bí àdéhùn máa gbó ní sábàlì wàá mọ̀ lórí ẹ̀ àdéhùn ìlà òkú tó àmìrọ̀ àhàdàn àníyàn tó dalẹ̀ àhàdín là àmọ́ tòlmọ́ á àǹtẹ́ tó dalẹ̀ sọ́ọ̀jì hà ó gbọ́dọ̀ mọ̀ àwọn àhásórí bẹ́yẹn òun náà ní jẹ́ òní àwọn kẹrin pé kí wọ́n rẹ̀ lórí pè jáde السجود والركوع والخضوع والتذلل والقيام لله سبحانه àwọn àhásórí àtọ́dọ̀mọ̀ wọn ló ń pè ní alfiqh alfaham àgbọ́yé nìyẹn àwọn alẹ́ ìta ajá afá ọ̀gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀dẹ́ àfikọ́ sáré ké wípé tí ọba ti rí pé máa kọ́ láhásórí níyàwó ẹ láwọn fámílì ẹ máa kọ́ láhásórí àá sórí náà bá lọ sílé adágbígbá ẹ̀sìkẹ́sì forty days wọn ò ní gbà rún ẹ̀ tó bá dẹ̀ nígbà gan kí n sí adágbígbá sọ ó ti ṣe kèfèrè tí wọ́n sọ kalẹ̀ fáànù sọ̀lá alẹ́ sọ̀lá àwọn àá sórí yẹn ẹni tó sọ pé ọ̀ka nẹ́sùn yẹn òun ní òdìmọ̀ kó tọ́ ló ń sọ tó dìmọ̀ kó dodo ló ń sọ pé òun kẹ̀ yà lágídí ni títọ́ bá ka nẹ́sùn tó sùn jáde náà nìyẹn àwọn àá sórí yẹn sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ dùá tí wọ́n fi nílọ fún àwọn fámílì ẹ̀ láwọn ya kìnnìkan ya fàtàfàtà ya ìlú tí wọ́n ní ọmọ àfàntorí ìṣòro tó wà nú ẹ̀ àwọn àhásórí tó ti jóye mọ́lẹ́bí rẹ̀ pé ya ya ya ya ya ya ya ọkà fi sí ya Allah ya Rahman ya Razzaq ọ ti fẹ́ dìbà mi àfi tó dọ̀ bá àwọn àjọ àlókù ó yá ṣe tàfàdọ̀lẹ̀ ẹgbẹ́ mo ti sọ̀rọ̀ ní àbí báyà ní wọ́n á jókòó àbá ní wọ́n ṣe kinní kan mẹ́rẹ̀ jókòó kọ́ yẹn ṣe yá alágbájá ṣe báyìí fún àwọn àhásórí yẹn yóò ti káwọn ara lé nípa ọ̀rọ̀ sọ́lá nípa ọ̀rọ̀ síyàm àti gbogbo tó jẹ́jọ sí wa nípa ọ̀rọ̀ akhlaq wal muamala gbogbo àwọn ilé ìwọ̀n ló ń pè ní kinní al-fiqh paríparí rẹ̀ nù kẹta fi yẹn jẹ́ kíyàn tún jẹ́ ni tí ọmọ ọkọ̀ tí ọmọ ọ̀ká tọ́lọ́run bá ní ká máa kọ sí yé ẹ̀já tẹ̀síwájú ìyẹn mọ́ ní ìmọ̀ tójú tòdì lórí ká fi lè wúlò láwùjọ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀láwọn orúkọ rẹ̀ léyìí tó da àtìlẹ́yìn ẹ̀tọ́ ga ọmọ wa ò báyìí yìí ọlọ́run bá ní ṣe ní olùmọ̀ bá ní ṣe ní kọ́rí ẹ̀kọ́rí mọ́kọ̀rẹ́ ọlọ́run kọ́ bá ní ṣe ní alim kọ́ bá ní ṣe ní faqih ọjọ́ ẹni tí ó lè mọ ọkọ tí ó lè mọ ká tí ó wá wúlò nínú ẹ̀sìn yóò wúlò fáyé àwa sọ lẹ́kọ̀ọ́ tó da yóò tó bá padà fáwọn náà lẹ́kọ̀ọ́ lọ́nà lẹ́kọ̀ọ́ ní ọ̀dà ọlọ́run kọ́ gbàgbẹ́ kó sì gbé àtọ́mọ́ sí gbẹ́lẹ́wọ̀ ẹni kọ̀ọ̀kan wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب